وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا رسول الله صلى الله عليه وسلم لك سنجوا تبقوا أبدا كتن فتاسي توقع اللغة تبقى للوالدها والديوان الفارس الذي سوف عند القيامة والصدري والخادم راعي في بيت سيده ومسؤول عن رعيته ومازق وقدان جلونا من يوغار أو سجلير من قنقطنا نداجه حديثي يوفي هواه ẹ̀wọ̀n bí ká ti bẹ̀rẹ̀ látòrí ẹni tí ń so lórí yányá bí àwọn èèyàn lórí tí ń ṣèjọba lé wọn lórí wọn á parí rẹ̀ sórí ọmọ ọ̀dọ̀ ìyẹn ní kí gbogbo bó ti léwu kéèyàn ga tó àti gbogbo bó ti léwu kéèyàn yọ pẹrẹ tó gbogbo téèyàn bá ń ṣe pátá kéèyàn fi èsì kéèyàn sì máa ṣe làákàyè nípa rẹ̀ kò sí nǹkan tó ti sọ lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá ló lọ́ ṣe béèrè nípa rẹ̀ téèyàn bá wá rò dáadáa láti téèyàn pọ̀ èèyàn pọ̀ èèyàn pọ̀ púpọ̀ tó bá ní gbogbo kálukú wa iná ni wọ́n ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ ní ọ̀kùnrin àkùyà nípa gbogbo tó gbélé ayé ṣe kò sí nǹkan kan tí wọ́n fi lẹ̀ láì jẹ́ kí wọ́n fi léèrè èèyàn mọ̀ pé ọjọ́ ńlá lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmù ọjọ́ tó sì gbani lẹ́rù púpọ̀ ni pàápàá láti ṣe pọ̀ tó wọn ò ní sẹ́nìkan lè láì jẹ́ kí wọ́n ti léèrè àjọpọ̀ ọjọ́ yìí ọjọ́ igun gan-an ọjọ́ igun gan-an náà ni àkùránì ti sọ fún wa pé gígùn rẹ̀ ó dàbí gígùn ọdún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. 50,000 years. 50,000 years. Èsì ọjọ́ tó tó kúrú rárá rárá oníkálukú wọn bí léèrè wọn ṣe sùrọ̀ fún kálukú wọn tó wá san kálukú lẹ́sàn ẹni tó lọ sí àlùjánnà ẹni tó lọ sí náà olú akọ́mọ̀tì wa lọ màá náà. ká sì èsì gbogbo dábàá ṣe ìwọ fúnra rẹ̀ ó rí i pé gbàtà wálé ayé àdáwà kọ́dà tí wọ́n bá bí ọmọ nígbèjì ìjẹta kálukú ọ̀dà jáde èèyàn méjì jáde lẹ́ẹ̀kan náà kátó wá pé èèyàn mẹ́ta ambos gbọ́ sí ẹni tá ìjọ sọmọ màmá kan náà kálukú wálé ayé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni níjọba bá sì kú kálukú òkùnkùn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni tó bá gbé sínú kárí wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wà kálukú pẹ̀lú tí ọba pàdé níbàámu pẹ̀lú kó náà ti tètè lé ayé rẹ̀ nígbà tá a ti kú tá a sì wà láyé là á lọ́rẹ̀ nànà là á lẹ́nu bá ìgbà náà ni àwọn akóbáni níwọ̀n ẹ̀yà ni ọ̀pọ̀lọpọ̀ ọba ti sórí ibú tí ọba ti alábàárìn rẹ̀ tí ọba ti ẹni tó bá tò gbogbo àwọn wọ̀nyẹn gbèsè àgbà ti kú wọ́n tún fẹ́ lómi sọ̀rọ̀ bóyá kọ́kọ́ bá náà ni wọ́n máa bá ká wọ́n tún kó bá lómi rẹ̀ jẹ́ kí oníkálukú wa ká láti ṣe rẹ̀ kọ́ máa ti ṣe ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbé kẹ́nìkan bá tó ń jẹ́ máa wá pẹ̀lú ẹ títí dálùkù yá àmà irọ́ gidi ni o irọ́ gidi ni ó rẹ̀ bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pàṣẹwó ni ìfẹ́ lágbára láàrin wọn ìyàwó wa wò tuntun wọ́n sọ kọ́kọ́ pé gbogbo ọjọ́ tẹ bá kú èmi ò rí pé mo kú jáde ọkọ wa ní kí ló fi yí ọ pé mi ní kọ̀kọ́ kú nítorí pé ikú a máa fi gbígbé ẹlẹ̀ kó mú tutù lọ tó bá òkú mọ dàgbà ju ọ lọ ó lè jẹ́ wọn lọ́kọ̀ọ́kọ́ kú ìyàwó àná ọ̀dà kò burú bó bá gbẹ̀yìn lẹ́ bá kọ́kọ́ kú òun náà rí pòǹkú jọ náà ó kè tí ọ̀bá fọwọ́ lọ rí tí wọ́n parẹ́ ní wọ́n yóò wọ́n ta kù jọ́nà kí ló dé àìfẹ́ pọ̀ wọ́n alẹ́ nìkan tí wọ́n á dá lọ tó nìkan da sẹ́kù kóbó ikú bá mú ọkọ lọ ìyàwó lẹ́yìn bíi ọdún kan ọdún méjì tọkọ kù àwọn ẹni tí ọ̀rọ̀ àkọ́kọ́ wá ṣe sí wọn bàtà àwọn tí wọ́n á yọ síbẹ̀ pé àwọn gbọ́ pé bàbá kú nù ẹkú àtẹ̀ǹdé o ẹ̀yin wọn ní bàjẹ́ o àmọ́ ẹ sọ̀rọ̀ kẹ́ńjọ́ sí màmá ẹ̀yin jọ tọkọ yín bá ti kú ńkọ́ ẹ̀yin náà rí dájú pé ẹ tẹ̀lé wọn ó ní ah, ikú lé ìyàwó nù o ẹ̀tọ́ apákóbá nìkan ìran wa lẹ́yìn lẹ́tijọ́ gbẹ̀ǹdé ìjọ́ gbẹ̀ǹdé kọ̀ torí ẹ̀ aláṣẹṣe wa ọmọ àṣẹṣe ara rẹ̀ oníkọ̀ ọmọ lọ́ọ̀rẹ̀. oníkọ́ ọmọ là alábàárìn oníkọ́ ọmọ ní olùbádámọ̀ràn ṣùgbọ́n èèyàn tún máa ronú dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọmọràn lọ́rẹ́ máa fún èèyàn tó ń lò ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bá ní ẹrìn yóò bá wá náà bá ti nífura ẹni tó bá lórí téèyàn máa أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك